káàbọ̀ sí orí ìkànnì tèmi lọ́jọ́ tòní welcome to my channel my name is Ojo Adelayo if you are watching me for the first time welcome to my channel where I speak in Yoruba language on different issues and I'm just a Yoruba girl hence the name of the channel today we'll be continuing on numbers in Yoruba language a máa tẹ̀síwájú lórí òǹkà ní èdè Yorùbá ní fídíò tí a ṣe tẹ́lẹ̀ a ní fọ́nrán tí a ṣe tẹ́lẹ̀ a rí i pé à ń ṣe àwọn mistake kọ̀ọ̀kan mo ń sọ wípé yorùbá alphabet yorùbá letters ẹ jọ ẹ má bínú yorùbá numbers ni a fẹ́ sọ òǹkà ní èdè yorùbá a dẹ̀ ti ṣe one to twenty my previous video had one to twenty and today I would continue from twenty-one to hundred the dynamics of why Yoruba numbers are the way they are in the last video we one which is ọ̀kan and then twenty is ogun. ní èní a máa ṣe twenty one títí dé hundred twenty one mọ́kànlélógún which is twenty plus one twenty two méjìlélógún twenty three mẹ́tàlélógún twenty four mẹ́rìnlélógún twenty five is mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n which is thirty minus five thirty minus five gives you twenty-five and in Yoruba language it is mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty-six mẹ́rìndínlọ́gbọ̀n twenty-seven mẹ́tàdínlọ́gbọ̀n twenty-eight méjìdínlọ́gbọ̀n twenty-nine mọ́kàndínlọ́gbọ̀n thirty or ọgbọ̀n. The way we counted twenty-one to thirty, that's the same way we do forty to fifty, fifty to sixty, sixty to seventy, seventy to eighty, eighty to ninety, and ninety to hundred. You had you had an extra number to your last count. That is for the twenty-ones to twenty-four and by the time you are getting to 25 to 29 35 to 39 45 to 49 you are subtract you are subtracting from your next number 31 mọ́kànlélọ́gbọ̀n 32 méjìlélọ́gbọ̀n 33 mẹ́tàlélọ́gbọ̀n 34 mẹ́rìnlélọ́gbọ̀n 35 márùndínlógójì forty is ogójì now you are subtracting it from it thirty-six mẹ́rìndínlógójì thirty-seven mẹ́tàdínlógójì thirty-nine ọ̀kàndínlógójì then ogójì fifty is àádọ́ta sixty is ọgọ́ta. I'm going to tell you dynamics of that. Yoruba numbers. There's a way it works on your intellectual capacity. You have to be smart to get it. And once you know the trick to it, you can easily remember the numbers. For 50, daughter. Remember that I said 60 is Ogota. Now, is 60 minus 10 that will give you daughter. seventy is àádọ́rin eighty is ọgọ́rin seventy nine is eighty minus ten eighty ọgọ́rin which is twenty times four ninety àádọ́rùn-ún hundred ọgọ́rùn ninety now tells us hundred minus ten àádọ́rùn-ún and if you notice now fifty àádọ́ta seventy àádọ́rin ninety àádọ́rùn-ún you see there is a way the ah ah ah àádọ́ ọgọ́ it just is already telling that your next major number would be part of what you have called this now when i say a daughter and then 60 is ogota and if you have any questions you can ask in the comment section But bá ti ní eléyìí tí ó yé comment section wa hundred ọgọ́rùn-ún ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní twenty ogún thirty ọgbọ̀n forty ogójì fifty àádọ́ta sixty ọgọ́ta seventy àádọ́rin eighty ọgọ́rin ninety àádọ́rùn-ún hundred ọgọ́rùn-ún. Ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ mi lọ́jọ́ ìtẹ̀yìn. Thank you for joining the channel. In, in the next video on Yoruba numbers, òǹkà èdè Yoruba, I will be teaching us one oh one. to like 1000 the dynamics of it the way i taught us the dynamics of 50 60 70 80 in this video the next video on numbers which is the dynamics of how to add and minus because when you get to like 150 in the yoruba numbers there is a way it is that is going to be calculated too, and that is why you see that people know numbers but when it gets to yoruba numbers you have to be really intellectual to be able to remember it's not just about uh, igba but what of the 101 what of the 210 what of the 216 the 270 gbogbo ẹ̀ pátápátá ni mo máa kọ́ wa ní fídíò wa tí a tún máa ṣe lórí òǹkà èdè Yorùbá ẹ má gbàgbé láti ṣe alábàápín lórí fídíò yìí like subscribe comment on this video and that will allow us to know what it is that you want and if you are really learning anything from us bóyá àti ẹ̀ǹkan yín ní kankan rárá àbí àkànfi àsìkò ṣòfò lórí ìkànnì yìí ni ẹ ṣé tí ẹ wo fídíò ti ọjọ́ ìní ó tún dìgbà mí nà.